gbogbo wa la jẹ gbèsè ikú sọ̀rọ̀ tó bá ti tó àsìkò ló máa ránṣẹ́ pé ni. alọ́gà tìyàwó wọn kọ́. mo béèrè dáadáa dáwọ́ ló béèrè wọ́n wà ládàá. kò sí wá sí tá a fẹ́ ṣe fún lórí ẹ ti ọlọ́run báyìí. owó máa ń gbìyànjú oògùn máa ń gbìyànjú gbajúmọ̀ máa ń gbìyànjú sọ fún mi èwo ló gún ẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta àdúrà ò gbà ó kò gbà. ẹ ti jiná. Now showing on Movie Good TV YouTube channel. èròjà olówó. Ah! báwo ni ah, ah! mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ọbẹ̀ tó dùn owó ló pa lóòótọ́. <laughs> a bẹ̀rẹ̀ kẹ́ tó máa ṣe bí ọgbọ́nmojú tó mọ́ mojú. kò lè mọ́ níbẹ̀ O kọ ní ronì èmi gbẹ́jú Alaska <laughs> ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí. ẹjọ́ lójú ya pé irú kì í yin rẹ̀ lọ́bẹ̀ eh. o ní láti ẹ̀ mọ̀ mọ̀ bóyá ẹ tó bẹ ṣe ń pera yín. èmi náà ọmọ nǹkan kan ọlọ́mọ ní ọ̀rọ̀ ọ̀já olómi ọ̀yẹ̀ kò ní relé po ah ẹ ọ̀dà kò burú wọlé ọ̀dà mọ̀ híyà. ẹni sójó. ẹ̀yin ìyá mi ẹ gbà o. Hey. Hello. Uncle kí ló dé? Kò sí. Mo kàn ro lọ́kàn mi ni pé bó o ti gbómi wá kójú mi lẹ́lẹ̀ lọ gbé wá. Ah! Bó ni bá ti dùn tó? <laughs> Omi lẹ́lẹ̀. Kí ni jẹ́ báwọn? Kò lè yí ọ. <laughs> Ọmọ inú ilé ni wọ ọ̀pọ̀ tara ọ̀já sí ọ̀làjú. Ìwọ sábà ń pàǹtí mi wá ọ̀rọ̀ tí mo bá wá ṣe pàtàkì. Ó dà. Ọyẹ. Ẹ sà. Ìrì rẹ kankì. Hm. ìṣẹ̀dá aná yàtọ̀ sí tóòrùn ó yàtọ̀ lẹ́nu gan-an. Hm. kò lè jọra wọn tẹ́lẹ̀ náà oníṣẹ́ iná ò ní jẹ́ tomi láéláé omi ò lè dàbí ọtí bí tí ò ṣe lè dàbí ẹmu à ń gbòòrò mọ́dìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jó kìtàn lọ́rọ̀ jẹ ṣíò àǹtí mi ẹ mọ̀ sí mi gbọ́ ẹni tí ń sọ ni wípé omi àdúgbò tí ń yàtọ̀ sómi àdúgbò tí a ló bá tán. wọ́n ló tiẹ̀ mọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ là ń lọ fún hmm. ibi wọ́n ló lẹ̀ ẹ̀dọ̀fóró àti kíndìnrín tó ti lè báyé rẹ̀ jẹ́ eh. àbí bẹ́ẹ̀ kọ́. Eh, rárá sí hmm. ọ hmm. kí la rí gbọ́ o. àǹtí eh, mi rí ọ̀rọ̀ tí a jọ sọ ẹ mọ̀ pé àwọn Yorùbá ní àsọtì ọ̀rọ̀ níjọ́mọ̀ a san náà owó tẹ́lẹ̀ fún mi àwọn tèmi wọ́n fẹ́ máa jọ ṣe àràtúntà ọjà wọ́n ń dúró dèmí báyìí bí n ti bá yín sọ̀rọ̀ yìí kò sì sí méjì tí wọ́n ṣe torí rẹ̀ dúró torí owó náà ni. aláṣẹlá ó dàbí ni pé ara rẹ kò tọrọ ah, ah. ẹ ẹ mélòó mo ti wí fún ọ pé kọ́bọ̀ mi ò lè tẹ̀ ọ́ lọ́wọ́ mọ́ omi tó bá mọ níwọ̀n ń là á rẹ́ lásì ọmọ tó bá lọ́rọ̀ gbọ́ ń là á jẹ́ kó fetí gbéyàwó ọ̀rọ̀ èyí tí ò bá ti lọ́rọ̀ gbọ́ bẹ́ẹ̀ wí látòdì dọ̀tún la mẹ́jọ ká gbọ́ bí ti gbé tí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ni yóò máa bá tòsí jáde. tó o bá ronú pé wàdà kò jẹ́ ń gbọ́. àǹtí mo tẹ̀ tí wàá ronú pé wàdà nísìn ní tí mo fẹ́ jẹ́ kí. gbẹ́kọ́ gbẹ́kọ́ bẹ́ẹ̀ ìwọ yìí ìwọ ronú pé wàdà ìwọ yìí ó ronú pé wàdà ló ń fi fàlíwẹ́ fáìlì. bó o bá ti ṣe tán o lè mọ́ ọ lọ bó bá sì mọ̀ pé bí ń pọ́ ké sábúrò rẹ̀ kó jó dáná oúnjẹ fún un ìrànà. tolúwa rẹ̀ wá pàdánù ọmọ méjì báyìí. tító tító wàrà ń tẹ̀bà kí n kúkú jẹ́ kí n mọ̀ pé yóò sọ oúnjẹ wà. bẹ́ẹ̀ ṣe ń pè mí náà mò ń dá yín lóhùn ìyẹn wọn dáná báyìí bọ́dọ̀ ṣe jẹ́ mo ṣe sọ fún yín òun ìmọ̀ kankan pa ẹ̀. ẹ kò sí wàhálà ṣe bá kátó kágbọ̀ ọgbọ́n ni àrí àti gbogbo náà kan wàhálà àti àná ṣùgbọ́n bí kẹ́ ẹ sòótọ́ díẹ̀ kẹ́ ẹ parọ́ díẹ̀ iná wàhálà abẹ ìwọ ló fẹ́ náà rẹ sọ ní ìsìn pé ọlọ́rọ̀ ti fún ó sì mú ẹnìkan wa múnú méjèèjì. ṣé tí mo sọ lẹ́ẹ̀kan lọ ẹ wo ìsọkúsọ mọ ń sọ ń gbà náà ẹ dákun ṣe rí òótọ́ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ni pé àwa kọ́ la lọ tíhùn àwọn kan ló mu tíhùn kù àwa náà kàn débẹ̀ ládàámú ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ kan tó ń rẹ̀ ń fi káàkiri báyìí lógún. ṣẹ̀gbọ́n àkọ́kọ́ ọlọ́rọ̀ ti fún omi ẹ̀ẹ́kejì ẹ bá ti lórí tébù ẹ mú èwo ni ká mú méjèèjì báyìí. ẹ̀ẹ́kejì ni ẹ̀ẹ́kejì. ẹ̀ẹ́kejì ni ká mú. ọ̀rọ̀ tí a mú. Ah, <laughs> dàda ń dín dín bó o ti gbọ̀ làwa gbọ̀ ẹ sì láì fẹ́ gbà yín gbọ́ ọtí àmukùlẹ̀ bá lórí tébù lẹ̀ mú àbí kí ló wá dé tó fi á jẹ́ pé ọ̀rẹ́ tiẹ̀ tó jẹ́ nìkejì tiẹ̀ ló wá ṣàgbákò májèlé tí ń bẹ nínú ọtí tẹ́jọ́ mu. ẹ dákun kádàrá ni kádàrá láwa kàǹkadìrì ẹ wo bí táyé ti yẹn rí gan kẹ́hìndé ti yẹn rí ẹ dákun bọ́lá ti sọ pé òun ò sì ṣe tiẹ̀. mo ti yẹn rí tiẹ̀ ni kódà ò ní jẹ́wọ́ àbí màá wá múdọ́ lójú wípé ẹ̀wọ̀n ilé ó sítọ̀ padà jẹ́wọ́. jẹ́ ìdáná báyọ̀ lọ́wọ́ àtẹnujẹ́mọ̀ ti pa mí aláṣẹ làwọn ti kó bá mi mo ti sọ fún ọ wọ́n ló ọmọkùnrin rí tó ní kàsálí ni kàsálí ni nígbà tí mo ní mírí mọ̀ mírí mọ̀ mírí o pé kàn mírí náà ní bí ó ṣe mírí palù tó ti gbogbo ẹ̀ báyìí. Ah, mà dára ọ̀rẹ́ mi dà ọtí mi dà. ẹ fi ara yín balẹ̀ ṣe ti gbọ́ àṣekú tẹ̀ ń béèrè ò sí ń bí o bẹ́ẹ̀ sì ni ọtí tẹ̀ ń béèrè òun pàápàá ò sí ń bí báyìí ṣe ṣáà ti rí àyíká ibi tẹ wà kí ni wọ́n á ṣe lọ́sibítù. Hmm. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí ẹ mọ bí tí ẹ wà yìí ṣé láti ìjẹta ni wọ́n ti gbé yín wá sí rìbà yìí Ọlọ́run ló rẹ̀ mí yín padà o oògùn oorun kan tó ní agbára ló wà nínú ọtí tẹmu kẹ́yìn. ọtí ègbè la fi wègbè. aláṣẹlẹ nígbà tí òun ọdún ọgbọ́n tán wí ni wọ́n pé oògùn oorun tó lágbára ń bẹ inú ọtí tó ọmú gbẹ̀yìn.

ìmùkímù sórí ibi tó bá yí ara rẹ jẹ́ ni ó wà lẹ́yà ọ̀ọ́yà ó wà lọ́fà ọ̀ọ̀fà ọ̀túndé fọ̀nà fọṣu ọ̀fọ̀nà tán ọ̀tún gbàgbé iṣu ọ̀wá ń wùwà ọmọ pọ̀ bí ọ̀sán bọ́. àǹtí mi ó ṣèṣì ni. èsì náà ni ó ṣe ń gbọ́ ṣé èsì ló ṣe ológìnì tó fi tọ́nu omi gbóná èsì náà ló ṣòrúkọ tó kì ìyá rẹ̀ mọ́lẹ̀ ṣé àmọ́sọ èmi dà jẹ́ o kò sì mọ́sọ ń lẹ́nu ó n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ká lọ sọyún fún ṣé lánàá àbí lẹ́nì àbí ìjẹta ah. wò ó eéṣin ìní gbàkú ọtí ikú ìwọ mọ̀ sọ́ra rẹ̀ ntẹ̀yàn ń ṣe tí fi níyì náà ní í ṣe tí fi tẹ́ àìsí ìṣìpẹ́ nàró fábùké àmọ́ kó tó wá san lórúkọ tí ìyá àti bàbá wa ò sọ mí èmi kò sọ ọ lẹ́sẹ̀. àǹtí mi àní ẹ má bínú ó yíwọ́ nù nsáṣẹ́rù rẹ̀ yìí ndí kan dùn mí tọ́lẹ̀ mi àṣekún tí wọ́n fún mi. tó o bá tún sọ jù báwọn lọ wọn ò gbé ìgbàdí fún ọ báyìí wo ìrẹsì tó ń jẹun yóò sì gbàmú rẹ fọ́nká irú ìró ń borò irú ahun nira ahun ẹ pure. ọ̀rẹ́ ìyọ rẹ̀ akóbá ní ìyá ara wọn wo tó tún dárúkọ wèrè ń lójú mi ní ọ̀rí pípọ́n ojú mi o. ẹ má bínú. ìwọ náà ni kò mọ́jà mọ́jà o akótọ́ bá ní lẹ́nu ọmọ wájú ayé ẹ̀yin lẹ mọ̀ àwọn tó jayé lánàá jàdá sí wọ́n ti lọ àwọn tí ò jayé lánàá òun náà ti kú ó ti lọ ìmọ̀ tí màá bá a kí. ẹ dákun kí a lójú ọtí lọ wájú mi àbí mi náà mọ̀ ń gbogbo ẹ̀ ò burú ẹ tútù kò sí wèrè wo lẹ kó sí. ìyàwó kejì tí ń bẹ níwájú yín ni òwò tádàmọ̀ ní kàdà lẹ́yìn ẹ múra sí i. Ah, dúró àdánwò wo ló bá wo obìnrin náà ẹ ṣé ìwọ mọ̀ pé ikú tó bá yọ pa ni tó bá sí ní fìlà ó yẹ kéèyàn mọ dúpẹ́ ni nígbà tí ọlọ́sìn ti á ṣe tó ti yọ ẹ̀mí mi báyìí tí mo wá kórin tí mo kólù tí mo kójó tí mo kọ́tí tí mo fi ṣe thank you sí ọba mi Èdùmàrè ṣó lẹ̀sẹ̀ tí mo ṣe ọba yìí ah kí ni gbogbo mẹ́sẹ̀ẹ́ lẹ́yìn náà sọ fún mi náà ṣé ìwọ ni husband ni àbẹ́mi ni ẹ eh, husband. àárín ìgbọ́dọ̀ wí ikú wọn bá lé èmi máa pariwo tèmi gbogbo ará àdúgbò sì mọ̀ pé mò ń ké tèmi olórin kan nù. mọ́tò lọ́wọ́ kọ́ fi ń ṣàfihàn ayé àmọ́ tiẹ̀ ọtí ni ọtí bí aláfi ṣe. ọtí ẹ tútù ṣé kẹ́ńkẹ́ ilé tí yìí ń ta yín dì ní ìjọ wò lẹ́dẹ́ láti hospital ni ẹ tún fún àwọ̀ lọ ẹ lè wọ́ lọ́bi kankan o torí ẹ lè sọ mí di opó ọ̀sán gangan. ẹ eh, wo wo wo wo wo jìbìkẹ́ bọ́ ọba fi ẹnu ara ẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ tí n bá fìdí ẹ̀ gúnlẹ̀ ọ̀tọ̀ ni tí yóò ṣe bí ó ṣe yọ. ẹ ẹdìyẹ tó sùn tí ò tọ ara ẹ ló wà ọmọ tí gbàgbé ń ṣe. ẹ kárígo mi ní ẹ má kárígo kékeré lè tó ṣẹlẹ̀ sí tó kọjá lọ wọ́n á bèrè orúkọ ẹ méjì ẹ ò ní náà ti sọ lójó tẹ bá ti mú ti kàn dín nínú yọ. Hmm. ó ṣeun jàre ọ̀rẹ́ mi ọ̀rọ̀ obìnrin ó ti mọ́ra àdáadáa tí mo bọ̀ sọ. lọ́wọ́ yẹn tó tó bá jókòó bẹ́ẹ̀ o àbẹ̀yẹ dídí ọ̀nà orí rẹ̀ bí mi ọ̀ fẹ́ jókòó bọ́ bá jókòó bẹ́ẹ̀ o bí bá bí bá jó sọ̀wọ́ tí n bá dàbọ̀ ọ̀ wọ́n mọ̀ yọ̀ gbálẹ̀ lára rẹ̀ ni. ọmọ lórí láyà o àyàmọ̀ kọ o aláṣẹlà aláṣẹlà ọ fẹ́ tẹ aláṣẹ sọ́ọ̀tì ni ládùúgbò tó fojú mi rí o tún lè wọnú lé mi wá o wá fẹ́ jókòó kó o bínú mo mọ̀ kó yẹ kó bínú àmọ́ wọn ní bínú náà ni ọ̀rẹ́ àtìgbèwé ìjà wọ́n gbàgbé pé mi rẹ lọ̀rẹ́ tímọ́tímọ́ o. ọ̀rẹ́ tímọ́tímọ́ kọ́ ọ̀rẹ́ mọ́tímọ́tí ni wá èmi ò wọn sọ̀rọ̀ ẹrẹ́rùn rẹ̀ o yà kó lè mi báyìí o àbí nǹkan mi bẹ tí ìjẹ̀sà ń wá lọ́wọ́ ń dè lálẹ́ ẹ wo kó ònú ilé mi kó kó òní inú ilé mi nìsín ìfẹ̀lẹ́ ọmọ. àmọ́ àmọ́ ṣe yìí wọ́n ṣe yìí àtọ́ bàtà àbínú kí bàtà á lọ yá yanjú ọ̀rọ̀ owó tó lọ́ fún mi dákun dákun mọ́ bẹ́ẹ̀ bá mi. owó kí owó kí mo ní wọn fọ àmọ́ ní wọn bọ́ sọ̀rẹ́ mọ́ o ní mo fẹ́ fọ́ lówó kan àbẹ́rẹ́ bá léèyàn báyàn sọ̀rẹ́ mọ́ tí wọ́n tó fẹ́ kó ń tọ̀hún sórí rẹ ni. àmọ́ àmọ́ sọ báwọn èṣù rẹ o. irọ́ èṣù kan bíìlì sí i ká jáde mọ̀mọ́ jáde. tí ẹ̀ já ń fi òkun ti. lórí ìjọba kùnrin ọtí ń bo ọtí ti yàrá yẹra ni àbẹ̀rẹ̀ ló ṣe bí mo bọ̀ sí ni dá gbogbo rà dáadáa ah tọ títí títí tí tí aláya rẹ rà bí ló fẹ́ mu ìbọn sí ìbọn ṣeré aláṣẹ là jáde o ìbọn ṣeré o. ó dá yín lọ àmọ́ mo mọ̀ pé ló ṣì ń bí ọ dáadáa ni ń padà wá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn inú rẹ̀ ó ti rọ̀ gbà náà àbí ọ̀rẹ́ mi. ìlú ọlọ́mọ ẹ sá mọ kó sì lọ ẹ jáde àfẹ́rin ẹ jáde. àṣekún àṣekún àṣekún ọ̀rẹ́ mi àṣekún àṣekún. yàrá ń jẹ ẹ kó sì jáde. àṣekún àṣekún. ẹ kó ranù jáde ọ̀rẹ́ mi àṣekú. ẹ bá ń kófò jáde. bó ẹ wò yín pa yín jẹ́ nkùnmọ̀ lórí o yín jẹ́ nkùnmọ̀ lórí aláṣẹ la yín sọ̀dọ̀ aláṣẹ yín sọ̀dọ̀ aláṣẹ. mo ní o máa lọ mo ní o máa lọ àbí nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìfọ̀kọ́ mọ́ra àbí lórí iṣẹ́ ọlọ́run àbí àbẹ́ẹ̀dì wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sì ní o máa lọ ó sì àṣekún àṣekún àṣekún kí ló kó fún mi gan tó tó ń sàtìkún àtìkún àtìkún àbí òun rádà àdá gan olùsíngbà wọn bá wùwà ńgbà wọn bá wùwà wèrè tán wọn wá wọn mọ ìrìn bú kiri bódù bá kọ̀tù tó kọ̀wẹ̀ kò yẹ kó kọ ìpadà lọ́lé ọ̀rọ̀ mi ti wá ń di alátiṣe tí ó má ti ṣe ara rẹ̀ aláṣẹ̀dá kan jẹ́ kó ọpọlọ rẹ̀ jí kó o jí dáadáa dáná mo gbọ́. ó ní lápò wo bítíbitì bá bo owó ó ní ń pamọ́. ọ̀rẹ́ wa kìràkìtà dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan tó bá jẹ́ pé kìràkìtà ní dowó ni tí wàhálà bá dọ́là ọmọ iye àwọn aláàrú tí ọba ti kọ́lé alára káàkiri ìgboro ṣùgbọ́n gbọ́lọ́gbà tó ọba ti lè ṣe. káì ah, ah, má lè ṣe ti jẹ́ bàbá wọ́n ṣe é àní mo fẹ́ ló lọ́ọ́ mo fẹ́ ló lọ́wọ́ bí ẹlẹ́rìí odò tó fi gbogbo ara ṣe ajé bíi ṣẹṣẹ fún un ah bàbá mo fẹ́ kí wọ́n mọ̀ wá mi kí kó kìkì mi ọmọ kàn káàkiri àtọ́bá àtijọ́yè kí gbogbo wọn mọ̀ wá mi kí wọ́n mọ̀ wárí fún mi. ó sì ti rí bẹ́ẹ̀. àṣẹ. torí tọ́ mi kì í bá mọ̀ọ́sẹ̀ lọ anẹ́kọ̀sẹ̀ àwọn àgbàlagbà mẹ́sí ẹlẹ́jẹ̀lú náà tí wọ́n bá mọ̀ọ́sẹ̀ lọ wọn anẹ́kọ̀sẹ̀ kọ́sẹ̀kọ́sẹ̀ ntì lákọ̀sẹ̀ hmm. ọ̀sẹ̀ fọ́nbọ̀nà fọ́nbọ̀nà ikú pàjẹ́ ikú pàrìrà tá a bá sọ́sẹ̀ yìí odò tí ń sẹ̀ ló ti lọ wẹ̀ ọ́ wẹ̀ fúnjọ́ méje ṣùgbọ́n bọ́ bá wẹ̀ yìí ọ̀ gbọ́dọ̀ jẹyọ tó o bá tilẹ̀ jẹyọ ó ní owó tí ó pọ̀ owó rẹ̀ ó ju ti ṣẹ̀kẹ̀rẹ̀ lọ. iyọ̀ ṣé títí ayé àìnípẹ̀kun. rárá o nígbà tí èyí ṣègbè ọwọ́ ọjọ́ méje péré tó fi wẹsẹ̀ yìí náà ló fi ní jẹyọ àtijọ́ kan tó ọba yà sọ́tọ̀ tí wọ́n fi máa ru ajé ńláńlá wa bọ̀. tó o bá ti lè kàwọ ọtàn ó ní ajé yọ pọ̀ ju ti ṣẹ̀kẹ̀rẹ̀ lọ èmi ni mo bẹ̀. bàbá ẹ dákun iyọ̀ lọ́jọ́ ajé nìkan ah, ẹ dákun jẹ́ béèrè béèrè kan béèrè ìbéèrè òun sì ṣe pàtàkì sí gbèsè ayé mi ṣé kò dọ̀tí mímu mi dúró torí bí n bá mutí mo lè sàárẹ̀ o. Uh kò dá nǹkan kan dú gbogbo ohun tó o bá fẹ́ mọ̀ ṣe lọ́mọ̀ ṣe lẹ́yìn ẹ̀kọ́ sáà ti mọ̀ jẹyọ̀ fúnjọ́ méje tó o fi ń wẹ̀ sẹ́wọ̀n àtijọ́ kan tó o bá yà sílẹ̀ tí wọ́n máa ru ajé wa bọ̀. ẹ <laughs> ẹ sì jẹ́ mọ́ jẹyọ̀ fún bí oṣù mẹ́ta síbẹ̀ nu kí n mọ sóun jẹjẹ ni. kò lè tó bá àwọn ọ̀rẹ́ wa ẹjọ́ méje náà ló fi ní jẹyọ̀ àtijọ́ kan tó o yà sọ́tọ̀ ọba tó lówó bá dé ètí tí bàbá jẹ́. iṣẹ́ ah, sẹ́mi púpọ̀ iṣẹ́ sẹ́mi tó pọ̀ ìṣẹ́sì ti lọ náà nù. jọ méje péré ló òbí ní ìjẹyọ àtijọ́ ajé nìkan ọba tán lówó ọba máa dé. <laughs> ọ̀rọ̀ ẹ̀ dà mọ̀ àwọn ọ̀dà mi mọ̀ nígboro èmi aláṣẹlà wọn ò ṣe é là ní ó di dandan àwọn ọ̀tá mi ò forí sánpọ̀n ni. ó ti ti sè ah! yóò sì rí bẹ́ẹ̀. <laughs> ṣe bá ọjọ́ méje ìlàjọ dá èyí sì lọ́jọ́ karùn-ún ó kọjọ́ méjì fún ọ kí àkókò rẹ tó pé ìgbà ọjọ́ méjì bá wá pé ìgbà yẹn ló wà láǹfààní àti bàjẹ́ jókòó ó bàjẹ́ jẹ ó bàjẹ́ mu kódà ó bàjẹ́ rọ́pọ̀ ó bàjẹ́ pọ̀ ó bàjẹ́ ṣe gbogbo tó bá wù ọ lọ́kàn pátápátá lèmi aláṣẹ làwọn bá dolówó ẹ̀yin ṣe ju bí ọjọ́ méjì péré lẹ pè é àhá ọjọ́ méjì náà fẹ́ pé àwọn padà bọ̀ ẹ ẹ̀yin ajẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun o fún bẹ́ẹ̀ tó fún padà bọ̀. <laughs> aláṣẹlà àpò hmm? méjì àbọ̀ tó béèrè ọ̀nà ni <laughs> ah dúró eré mi ìtàdédé kówó fún yàn kí n mọ̀rò ní dúró torí pé o ṣàlàyé fún mi pé wòye ò ní kọjá ọjọ́ márùn-ún ni ó ní mo ṣe gbà láti kó fún ọ láì mú oúnjẹ rẹ wá o. Ah! ìyá aláròó ẹ mọ ń sẹ mi ẹ mọ ń sẹ mi ó sì mọ ń dùn mí ah! bí mi mo sọ fún yín pé ìjọ márùn ó dá mo yí padà níjọ́ mẹ́ta ah, n bá kọ méjì àbọ̀ mo fẹ́ yá eh. Eh, wọ́n fi ṣe kan. aláṣẹlà ẹgbẹ̀rún kan. bẹ́ẹ̀ni. ó dáa ó dáa mọ́ wàá ṣe ń jọ mẹ́ta já ṣe ń jọ mẹ́rin kémi náà fọjọ́ kan kùn. Ah, ó yá dákun bá ń kọ́ ọkọ̀ aláṣẹlà kí lápẹ̀ já orúkọ rẹ. awowimbi. awowimbi ó gba àpò méjì àbọ̀ ó lóun ó fi san àpò mẹ́ta ní ọjọ́ mẹ́rin òní ìyìn ni òní síjà àbí tí ò sí. àwọn owó kan wà tí ayédèrú rẹ̀ pọ̀ ń gbòòrò báyìí nígbà olúwẹ̀ bá jẹ gbèsè lórí èyí tí èsì adé. Ah, ah, lọ́dọ̀ yàrá ròbọ̀. yàrá kò sí lẹ́yìn náà lè dánwò. sọ pé. ó ti gbé ó ti gbé ó ti gbé. Hmm, hmm. aláṣìlá awúlò bí ó kọ́ ó dà fún ọ. ọjọ́ mẹ́rin ni la pé o. ẹ fọkàn yín balẹ̀ ọmọ àbúrò yìí náà ojú rẹ̀ rí rẹ́sírẹ́sì ọmọ dáadáa là wúlò. ẹ wojú eléyìí o. lọ́gbọ̀gbà kí bá ti bá ní wọ́n wọ ọmọ dáadáa ni. kí ni ah! ẹ kọjá rẹ ṣe là. ojú bẹ́ẹ̀ lọ. owó tó gbà ní ìsìn. Ah, bẹ́ẹ̀ mi sì máa ń náwó nù ah, bá a bá ná síta èmi ò lè wọlé. eré rẹ̀ àbúrò. ẹ mọ̀ mi bẹ̀ gà sí mọ̀ mi bẹ̀ gà sí ìwọ náà gà sí. jọ́mẹ́ ni mo ní. ẹyin mọ dààmú ara yín. lójú bá ń lọ bó ṣe rí nu àbẹ́yìn náà mọ fẹsẹ̀ sílẹ̀. mo mọ mu díẹ̀ díẹ̀ díẹ̀ ẹyin fúnra yín mọ mu kan ẹyin náà gbà. Ah, aláṣẹ là ṣé kí ni yóò mọ yíwọ́ báyìí bá ń kó ẹ bá ń kó wọ. ẹwà ẹwà má ṣe bá ń wúrà ọmọ kọ yìí sí mi <laughs> ìwọ ń tiẹ̀ àmọ̀ pé ayé lọ́ọ́ jẹ kú <laughs> tó bá ń gbọ́ tí wọ́n ní ayé lè bó oúnjẹ kú ìwọ wọn kì <laughs> ọkọ mi wà á dẹ́ gbà ìwọ náà mọ̀ pé owó tó kú lọ sọ́jà ikọ́ gidi ló fura wá lé wo yàtọ̀ táwọn gbàtú ẹ yọ ah! ọmọ gbóni tí wọ́n kọ pé ah, mọ̀ gbé kẹ̀kẹ́ ẹ lọ àbọ̀ sí é mọ́ mọ̀ gbé kẹ̀kẹ́ ẹ lọ àbọ̀ sí é mọ́ ah, ìwọ́kọ́ ní nǹkan ní fún àwọn dìde nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni mò ń kọrin fún. ó ṣe wá kọrin fún mi nígbà tá a jà mo ah, lè bọ̀ ìwọ ọmọ alálùbáríkà. Hey, I don't know ló fẹ́. ó tó tó tó tó ah, àwọn wo gan an ló ń rántí tó fi wá gba ìtò tó báyìí. a ah, mọ̀ pé ah, owó mi ti dé owó mi tó sì dé àjọyọ̀ owó mi là ń yọ <laughs> ó tọ́jú rẹ̀ ìwọ́gbọ́n gbà. kì wọ́n ṣe bá ṣe máa ṣe lélẹ́yìí mo jókòó tí o dẹ̀ ń ṣe báyìí. wọ́n bínú wọ́n bínú olóògbé mi. ẹ wo ó yẹ kẹ́ ẹ mọ wọn kẹrosínì síbí o àwọn èsì wèrè méjì kan ní ẹ̀kọ́ ni wọ́n látàárọ̀ ṣe é gbọ́ lọ́bọ̀ jẹ́ kí wọ́n fún ọ lọ́tì kan sí i. ṣé bá a ṣe máa ríra wa àbó òtún rí mi mọ́ ni. àwọn òrìọ̀ àwọn òrìọ̀ jẹ́ ní ti ẹ̀sìn torí àwọn eléré ibú kan kí wọ́n má fi ojú gba gbogbo ẹ̀jẹ̀ lára rẹ̀. <laughs> Ah, ọmọ gbọ́ mọ pé. ọmọ gbọ́ mọ bínú. mọ bẹ̀yìn mọ bẹ̀yìn mọ bẹ̀yìn. <laughs> àmọ́ pé mọ̀ pé. lọ́sọ̀ ẹ̀ ti yàtọ̀ gbogbo ẹ̀gbẹ́ aláṣẹ lànà. èmi á ti ẹyọ kan mu látàárọ̀ ni mo ń mú bí èyí tí ò ní tán bẹ̀ orúkọ àwọn ilé àmì tí wọ́n ṣe tí ń wò yẹn wò kínní èmi mọ́ tí wọ́n ń ṣe bí ọtí èyí tó wà lápá abẹ́rẹ́ àwọn onítàn wọn lórí. ah aláṣẹ la. Mm. ọjà mẹ́rin ń wá pa táǹtìlé táǹtìlé gbogbo ẹmu káàkiri ọlọ́run ikú eh, hmm. kan náà ni ọ̀pọ̀ ẹ̀dá pọ̀. àbẹ́rẹ́ àgbàbí ọtí mọ̀ ń kú nùgbò. kò ṣèṣe pórí rẹ̀ bù nígbà mo bá yẹn yà tí máa bọ́ sídìí ọtí rẹ̀ tí máa ń gbé mu bó bá dé nísìtò bá dé ta ló mọ tí òun ẹ àwọn táyé ká ìwé rẹ̀ tí a jókòó kàbí tí wọn ò ní pè mí ṣàṣírò tí a túbà ọlọ́run kí ni ìlú fún bó bá dé o ọtí òṣìṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀wá kọ́ mi máa ń ṣe eléyìí àkọ́ mi máa ń ṣe. sílẹ̀ kan mi tá a jábọ́ tó yíwá bí ń bu láàwà ìmọ̀ bí sílẹ̀ kan mi yí lọ àbẹ́rẹ́ sílẹ̀ kan mi yí kọjá báyìí mo pé yí lọ bí náà ọlọ́run ó ṣe rírí. ebe kò ń bẹ kò ní dábọ́ lówó àná olówó òní làwà adarada rédèrèdè játijàti láṣẹlà kò ń bẹ. Ah! <laughs> a ti ń jókòó ní dúpẹ́ pẹ́. ìyá ọmọ ti ta ẹlòmíì ti ta àdáradá wọn máa bára dáadáa tí bí ẹni tí ẹ ti ṣépè fún. mo dáná tá n fi yọ̀sọ́ tì mí. àwọn èèbó tí ẹ ṣe é ni. o sì ní dá fún ọ bó o sì dáhùn. o sì ní sórí rẹ bó o ṣe dábìí ló ń padà. ṣé mo gbẹ́nu rẹ sọ̀rọ̀ àṣẹkùn ṣé mo gbẹ́nu rẹ sọ̀rọ̀. owó ẹgbẹ́ bá ti yọ ẹ̀kọ́ nílé kẹ́yìn ṣe rádaràda eléyìí ibu ni ọ ń dùn ọ ni ń dùn ẹni èmi sì ti lówó mo lówó lónìí mo sì ti ní ohun sì ti dúró ò ní tí mo ní ní tọ́lá <laughs> láì ṣe egun gbogbo ṣe fàṣọ ya mọ́rẹ̀ la. filẹ̀ filẹ̀ ara mo fi dá ara mo fi dá gbogbo ohun tálà ṣẹlẹ̀ bá ṣe ara ní. ìgbẹ́ tó tọrọ tí mo lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ èmi bóyá yọ́gò kan mi mu díẹ̀díẹ̀. ń dùn ọ́ ní tọ́lá ni ìtọ́lá ni olórí bí kò lò sí àwa lówó lọ́wọ́ eh. a sì jáyé kú ni. Eh. Eh. ẹ ǹlẹ́ ọ̀pá àjáyé yẹn kó jẹ́ lájẹrọ̀rùn owó ń bẹ lọ́yìn ń jó tí a ń jorí màálù tó ń tó ń jorí awó tó ń jorí ẹ̀dìẹ̀ rẹ tó ń jẹ tó ń jẹ fún tòlótòló ó ti mọ wálé yín wá tọrọ oúnjẹ rí lámìlóhùn mo délé rẹ tọrọ oúnjẹ rí ni. bàjẹ́ yóò sì bàjẹ́ pátápátá ni èmi tó kú sí mọ́ rárá àwa rèé o àwa là ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀dẹ̀. dúró níbo ló ń lọ èmi ló ń wá ń bí. Ah, èmi aláṣẹlá ni ilé mi mo dé yìí ilé ajé gbogbo ẹ̀yin jẹ́ dúró pátápátá ajé ní èmi mo sì ní mo wá kó yín. ó mà ṣe o ibi kì í ṣe ilé rẹ mọ́ olórí kì í ṣe ọ̀rẹ́ olóríire òkùnkùn kì í sì ṣe ọ̀rẹ́ ìmọ́lẹ̀ láéláé wò ó báyìí ní ilé rẹ wà tún ọ̀nà ọbẹ̀ ni. ibi. bẹ́ẹ̀. ibi bẹ́ẹ̀. ṣebí. bẹ́ẹ̀ ni. káwọ́ kúrò sí orí burúkú níbi tí mo ti ṣe àyọ̀ ìbànújẹ́ tí ọlọ́run dá fáwọn ará ìgbọràn ibi tí pàṣẹ ti ṣe kíta fún àwọn ọmọ ilé tí kúkú. ọyọ bọ́ọ̀lì bọ́ọ̀lì níbo ló ń lọ ilé rẹ rèé níbi tí ìyàwó ti pa olórí ó béèrè omi kò ní sí ó béèrè oúnjẹ kò ní sáàyè fún ọ àfi yà níbo àfi pàṣán níbo àfi kú láyé àfi yà. jẹyọ. àlọ́ jẹyọ. a ní wọn ò jẹyọ. ọjẹ iyọ bàbá yọ ọmọ ẹni agbọ́ mo wí fún ọ pé ọmọ jẹyọ ó sì ti jẹyọ. àbí bá jẹyọ ń wò ní mọ̀ ní ṣé bọ́dọ̀ mi ni kùn wá. ikùn sí lọ́dọ̀ rẹ o ọ ti jẹ iyọ. ẹ̀dà pọ́pá rúnú lójú àbílẹ̀ léèrè o. gbólógbó odé lónìí ẹ yà wò sunsun dífá. àkàlàmọ̀gbò ìwọ nìkan lẹ yà wò sunsun mọ̀ bó gbà tẹ̀ǹtẹ̀rẹ́ òde ẹ yà wò sunsun wòye. bọ́ bá ṣe rí ni ká ẹ wí fún mi o ẹ má fi ibi fọ́ rí ẹ má fi re fọ́ bí ẹ má fòun òlòlò fọ́ọ̀n. ẹ làkóyè mi báyìí o bókù bá kú láyé àkàlàmọ́ gbógbòde ọ̀run mọ̀ ni o ẹ làkóyè mi o máa wo. ẹ má tọ́ ọ bọ̀ lójú dé. sáà máa wò. tó. kó sí. Ah, ah, ah, bàbá ọwọ́ àjẹyọ̀ báyà bọ̀ àjẹyọ̀ sọ ọ̀rọ̀ àdàtọ̀ àgbàjẹ ẹ ṣàánú mi lórí ọlọ́ ẹ ṣàánú mi ẹ mọ̀jẹ̀ ìdíyà ẹ ṣàánú mi lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ kò sí ọ̀nà àbáyọ oníkìní bẹ́ẹ̀ bó ṣe jẹ ìyà ṣe ìjáde láyé níbo bó ṣe máa jẹ lọ́nà. gbogbo èmi ọmọ jẹ lọ́nà bàbá wọ́n yẹ̀ mọ́ jẹ́ ní àyìn níbo wọ́n yẹ̀ mọ́ jẹ́ ní àyìn ọkọ̀ lèmi ni o èmi àti òní àti àtìyà àtìyà ti pẹ́. mo débi tí wọ́n sùn. o ò lè ṣe bí o. bàbá wọn nà mí. àwọn ọmọ nà mí. wọ́n nu aláṣẹ la ìwé ojú mi. ẹ wọ́n mọ̀ ní. ẹgbàdé fa ẹ lójú aláṣẹ la. ó dìde mi ò lódìde. ẹgbàdé ná ẹ lójú aláṣẹ bàbá. àṣàbùdá kan ò sí lọ́rùn ọ̀pẹ. ìfà ò sí lódò ní tó bá ti mú lọ́ọ́ tọ̀ ẹ lóná kí ni bá mi jà náà ayé ni àbẹ́yẹn wá tẹ́ńlé mọ́tẹ́ ládùúgbò káì dàmbúrò wá. bíyàn bá ń gbélé ayé gbélé ayé òun bá dùn ó wá kọrí sọ́run kò léwọ̀. ẹ ǹlọ́yà. tí wọ́n ń wọṣọ lọ́rùn ni. àsìkò lówó àsìkò lówó iṣẹ́ ọwọ́ rẹ ló fẹ́ mú mi lọ sọ́run yìí o ìwọ náà wà nínú ìsinmi àgùnlọ àgùnlọ báyìí ni wọ́n fi ń pa kẹ́tẹ́kẹ́tẹ́ àti lọ àti bọ̀ ń pẹ̀ràn jẹ gbogbo ìdààmú tí ń bẹ̀rùn ọ̀jẹ̀ pátá yóò mọ̀ débọ̀ ní àsìkò lówó. àbẹ̀lẹ̀ kí ìwé ọmọ jẹ tiẹ̀ mo gbà kádàrá pé ń para mi mo bá mi dé. посетителей. tí ì níyàwó. ìyàwó. ẹyin. <laughs> àfa àṣẹ àti fẹ́ yàwó wa tẹ́jọ́ ni owó ọbẹ̀ gan wàhálà èmi bẹ́ẹ̀ ti rí mi yìí àti jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ ìnira ni kí n tún wá gbé bùkátà lé. èmi ò tí ì fẹ́yàwó o mo sì ṣetán àti fẹ́yàwó báyìí nísìn. ọ̀dà ẹ tún jẹ́ àṣẹ báyìí náà. farabalẹ̀ gbọ́ tèmi o ṣe rí bẹ́ ẹ bá fẹ́yàwó sílé nínú <laughs> èpè nínú àdúrà ẹ mọ̀ fi kà ránṣẹ́ sí mi. kí lọ́rọ̀ ìyàwó ní í ṣe pẹ̀lú àwọn tí ń lé mi kí tí wọ́n nà mí kí. ẹ jẹ́ ń délẹ̀ náà. dáná mo gbọ́. àní nínú èpè nínú àdúrà ẹ mọ̀ fi kà ránṣẹ́ sí mi sẹ́ bẹ́ẹ̀ bá ilé fẹ́yàwó lé àmọ́ ẹ wá gbọ́ o ìyàwó tẹ́ ẹ bá fẹ́ sílé nìkan kọ́ lẹ́fẹ̀ẹ́ o ẹ fẹ́ bí mi. asalaamualeykum. ah wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ dákun ń bọ àwọn tó wá mi wá láti ilé olùjì àwọn ọmọ ń béèrè ẹ rò ẹ máa rò bí n ti sọ ọhún. jẹ́sẹ̀ kọ́ ni ká sọ pálẹ̀ àfáà sọ kátikàti ìfẹ́yàwó méjì ìgbóhùn sí ìyàwó méjì àbí kíní ìlà méjì tí wọ́n fàyè ni wọ́n fi rí pé ń fẹ́yàwó méjì. ọ̀rẹ́ mi mo mọ̀ rí aráalé rẹ̀ lẹ́ẹ̀kan. níbo ti rí. mi rí ń bẹ ẹ̀hún àtọmọkùnrin kan jọ ń tẹ̀lé ra wọn kì í. ọkùnrin tẹ̀lé irú yìí o ayé mo ti àbàjẹ́ o. ọ ọ ti rí nǹkan kan kódà wọ́n fọ̀rọ̀ kọ́ra wọn lọ́rùn wíwò yìí ní ìdá yìí ah. kókò sí irú yìí. ẹ kú ilé o ẹ kú ilé ṣé ẹ ti parí iṣẹ́ tí mo ní ẹ̀ṣẹ̀ lẹ fi wá tẹ́ fádà ìjọ kalẹ̀ níbí. bẹ́ẹ̀ni a ti káyé rẹ. iyùn ah, dábàá ta ló wáá béèrè mi. kò sí èèyàn kankan. gbẹ́nu dákẹ́ òjé ń gbòjò ti kiri mérè ségbò lọ bàbá àdìsá àti bàbá tí ń gbé lẹ́bẹ̀ẹ́ bẹ̀rùn wọ́n béèrè. sókòwò wá. bẹ́ẹ̀ni iyùn dáa kéèyàn ṣàdéhùn kéèyàn bá bẹ́ẹ̀ ẹ dákun aláṣẹ là ń kọ́. àmọ́ tí ì rí. ẹ rà aláṣẹ là. àrí wọn ẹni ló mọ̀ ìdìjẹta tó ti lóun ó kówó tó yá wá wà. ó tọ́mọ ni. kọ́mọ lọ jẹ́ pé a ti ègbín o a wá fẹ́ tán lẹ rẹ̀ di báyìí. kí ni ìyá náà. kò lè yẹ ẹ̀yìn tì í. bó ní ti àmọ̀ mo sì mọ béèrè béèrè wẹ̀rẹ̀ dákúgbẹ́ ní òsìrí ọ̀sán oúnjẹ. múnẹ́ múnẹ́. Mune, mune o, ee. Ọmọ pupa mọ́mọ́ mú mi dẹ́sẹ̀ o. Màmá mi ti kìlọ̀ fún mi tó. Aláṣẹlá ọmọ pupa mọ́mọ́ mú mi dẹ́sẹ̀ o. Abẹ̀bí. Ẹ o. Ẹ pè mí. Abẹ̀bí. mú sẹ́ńjì wá. wàhálà sẹ́ńgì yìí pọ̀ látàárọ̀ ẹ jẹ́ ń lọ bá yín wò bóyá yín rí sẹ́. ọkùn mm. pàdé mi ta. ìta. múnà múnà múnà múnà o yèyé mi ti kìlọ̀ fún mi tó. múnà múnà. ẹ kú dúró. Àbẹ̀bí. Ah, ẹ mọ̀ bínú pé mo pẹ́. Ah. change yìí. Àbẹ̀bí eh, <laughs> sórí gbogbo ẹrù orí ọ̀gẹ̀dẹ̀ pátápátá jíjẹ ni <laughs> àtẹ̀mí àtọwọ́ mi ìwọ ló ní gbogbo ẹ̀ mọ́ kó lọ mo bọ́ níyì <laughs> mo bọ́ níyì hmm, kò tọ́pẹ́ ọlọ́run ní dúpẹ́ lọ́dọ̀ ẹ̀dá. ọjọ́ ajé ni mo mọ̀ yẹmi gan-an dájúdájú owó gidi ní ń pa lọ́lé. ẹ̀ẹ́ eh àbẹ̀bí àbẹ̀bí sórí ọ̀sàkíyèsí ni èèyàn kì í bá mi dòwò pọ̀ kó kùtà láéláé ọmọ mi ni mí gbogbo ìgbà tí bá ti báyà yẹn ọmọ ń ṣàkíyèsí ni ọmọ ń ta wàrà wàrà wàrà wàrà ni. àbẹ̀bí <laughs> eh, eh, eh, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ hmm. ọ̀dà kò burú àṣà ni kí mo ní gẹ́gẹ́ kó gbé tọ̀ fún ẹ ni ẹ̀yin lẹ lọ́rọ̀ ẹ mọ̀ sọ lọ. <laughs> ẹ nígbà wo ti rí báwọn ká máa wulẹ̀ dé ìnà pẹ̀lú ká sàn sàn kí bí gbogbo ẹ lè wọra wọn mo fẹ́ ká mọ̀ fẹ́ra wa ni. kémi rẹ ọmọ ò fẹ́ra. ká máa ń fẹ́ra wa ọgbọ́n àdàbà ẹ máa ń pòkèdè bíi dáyẹlé ògbọ́n bẹ́ẹ̀ yẹlé rẹ gbọ́ títí lọ́n ti rí ọgbọ́n jẹ́ kí n láyọ̀ dáadáa sórí fífẹ́ tí mo ní ká mọ̀ fẹ́ra wa mm, kì í ṣe fẹ́ tán o sórí ìfẹ́ tí mo ní sí ọ tí mo fẹ́ kó wà láàrin àwa méjèèjì kì í ṣe fẹ́ ọ̀rẹ́bìnrin o mo fẹ́ fẹ́ ọlọ́kọ láyà mi èyí sì ń ṣèlérí fún ọ wípé kò sóyà tí ó yà wá kí wọ́n fúnra ẹ wá ṣèlérí fún mi wípé <laughs> ìwọ náà ti gbọ́ ní gbogbo ó bá wọnú ara wọn láwọn kó fúnra wa ìta ìta ìta. ẹ ẹ. alásèlà ó mà kúkú gọ̀ lémi. rẹ ká mọ òun fẹ́ra wa lórí èèlò lórí séńjì tí ò tó wá kàdé bíi pé yóò tó wọ ẹ̀kọ́ yìí. ah mo ròyìn ah ṣe sùúrù ẹ gbogbo eléyìí owó ń bẹ nílé. Eh. kí ló máa ń rẹ ni. gbogbo tó bá dáwọ́lé ọ̀sẹ̀ ńlá náà ni ọmọ ńlá lọ ni aláṣẹlá ni. <laughs> aláṣẹlá bó bá jẹ́ èèyàn ló rán ọ sí mi pé kó o wá dẹnu ìfẹ́ kọ mí kò ní dáa fóun tán ó sì jẹ́ ròǹgbà tiẹ̀ náà ni ò ní sáwọn tó dáa jẹ lémi rẹ ká mọ̀ fẹ́ra wa. Ah. ojú apá lóde mò ń rí nǹkan o bẹ́ẹ̀ sì ni ojú abánitọ́ tí gan-an ìmọ̀ ń ríwọ́ sí lémi rẹ̀ dákun kí ló kó jọ gan-an tó ń gbèrò pọ̀ fẹ́fẹ́ yàwó. èmi alásìlá ọkùnrin ni mí <laughs> ọkùnrin làdá mo sì dúró takuntakun gbogbo ohun tí wọ́n fi ń sọkùnrin pátá wọn ní ẹ̀yìn mo tún lè lọ lábẹ́ tó dá. <laughs> bó bá tẹ̀ jẹ́ wá jẹ́ pé ìyàwó òun ò fẹ́ o ò ṣe gba ẹ̀gàn lọ kó o lọ wá àwọn ọmọ tó ń fọjoojúmọ́ pẹ̀kùrọ́. àwọn ah, ní ti bí pọ́lẹ́ bí. dákun bá rẹ̀ dà sọ́ọ̀ níyẹn àwọn ọmọ tí ò lọ́gbọ́n lórí ojú mi dáadáa ó jọlá pélẹ̀ ti sú ni bí bẹ́ẹ̀ kọ́ ìbá yẹ̀yẹ́ rẹ tí gbogbo ayé ò gbọ́ ohun tá a jọ ṣe sílé fi jó oníranù eléríkérí híì táwọn. kó sì lọ kó sì kó sì kó sì orí burúkú rẹ lọ ọ̀rẹ́ mi sílẹ̀ gbogbo ti jẹ́ gbogbo ẹ̀fà ní ajá yà jẹ́ gbogbo kó sì lọ. tẹ́ni bá jalè àbí ó bá jẹ gbèsè ní mọ́ sá oh, èmi ò lè sá. tó ṣe mo ṣe ṣe ń da ó gbowó lọ́wọ́ mi ó ń fọnú fìrí báyìí pé jẹ́ mẹ́ta mo ti kọ́wọ́ yín dé èyí ló mọ̀ pé ògùn jọ òmò gbàdúgbò wa kọjá mọ̀ wò gbèsè yìí. àwọn ọ̀nà mi ò gbàdúgbò yìí. kò lè gbà bẹ̀ kọjá. bọ́ọ̀nà mi bá gbàdúgbò yẹn ṣe sùn nígbà rẹ̀. Ah! ẹ ṣe àṣekí ni gbọ́n gbìyànjú gbọ́n tẹ̀ ń ah, ṣe. ṣé kò tó gbọ́n ó ah! fẹ́ sọ mí dàbò ṣe dà ní ìsinmi. ẹ fara balẹ̀ tá ń jẹ gbèsè tá ń jẹ gbèsè. tí wọ́n jẹ gbèsè ni ẹ wá gbà mí tí wọ́n jẹ mí lọ́wọ́ ni akọ́gbọ́ bá yẹ ṣe ń ẹ farabalẹ̀ ẹ ẹ farabalẹ̀ àjọ jẹra wa lọ́wọ́ ni àbẹ́gbọ́ bẹ́ẹ̀ ni èló mo fún ọjọ́ sí. ìrántí mọ́. ọ̀lẹ́ rántí múdí méjì mo fún ọ. ó ah, rí mi pé múdí méjì èló mo fún ọ. pọ́n márùn ni. pọ́n márùn èló mo fẹ́ yín. kí nìyẹn ní fi ṣe. ààrẹ ẹ dáhùn ẹ dáhùn èló mo fún yín. wọ́n mi jábọ̀ ni. tẹ́ ẹ bá lẹ gbogbo ẹ̀ pọ̀ ó pé márùn lè láàlọ́ta. ẹ yọ kó onú àpò mẹ́ta sí mo yá. Ah! kí ni gan. késo nú owó wa ni. aláṣẹ là má bá sọ bẹ́ẹ̀ láìlá má sọ bẹ́ẹ̀ fún mọ́. ní ìgbowó mi sí òpè láwẹ̀. ará àdúgbò ẹgbẹ́ mi wọ́n. ará àdúgbò wa wọlé tán fara balẹ̀ ẹni bá lè pariwo jù ní. ará àdúgbò àgbà mi ará àdúgbò àgbà mi lọ́wọ́ jẹ́ lọ́wọ́ wọ́n sá. níbo ló fowó kọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ láǹbòròkì bí mo wí fún ọ àbí n ò ké wọ́n ní kéèyàn ó lóbìnrin lọ́ọ̀dẹ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ayọ̀ àìníyàwó ìbẹ̀rẹ̀ òṣì ni irú wa ògiri wa kò dáa fọmọlúàbí ìgbà ara la sì búra. òótọ́ lẹ sọ ẹ ní bínú ni àǹtí mi ṣé ẹ mọ̀ pé kò sí ní ta lè fẹ̀jẹ̀ ọ̀dọ́ wé àti pé àìgbọ́n àìmọ̀kànmọ̀kàn òun ní ń dààmú mi àmọ́ nísìnyí mo ti gbọ́n mo ti mọ̀ ọ̀tún yàtọ̀ sósì. So si. ah, mo ṣe mọ̀ ní pé ẹni ò bá níyàwó ńlé ojú yẹpẹrẹ wọn mọ́ fi ń wúrú wọn láwùjọ. ọlọ́run wàá pèsè ìyàwó alálùbáríkà tí yóò dúró fún ọ gẹ́gẹ́ bí ìyá. àmín àmín àmín. àmọ́ sùúrù la ṣe o torí àti rí olórí obìnrin láàrin ogun lọ́gàn wàhálà gidi la ṣe. èmi ò mọ̀ kánjú àti pé nígbà mo ti fi lọ yín tí mo ti sọ fún yín mo fa gbogbo ẹ̀ lẹ́yìn lọ́wọ́ àbòsí ti bùsùn. mọ gbálá ṣe là. ọ̀run yà á ni kì í mọ̀ sọ̀rọ̀ ẹnìkan ìwọ ò mọ̀ wá nítọ̀dọ̀ lọ èmi náà ò mọ̀ wá mi ní bó bá jẹ́ wọ̀lú kọ́kọ́ rí ìwọ ké sí mi èmi ó sì pé a sì jọ sọ̀rọ̀ obìnrin sóbìnrin òun ló bá tán. Ah! ọlọ́run fún wa hmm. Hmm. àǹtí mi. Hmm? ǹjẹ́ mo rí ice water. Hmm. ice water àbò oúnjẹ eh. Hmm. Eh, torí mo mọ̀ pé ìkọ̀kan là á yọ sẹ̀lẹ́kùn ló fẹ́ fi ṣe. <laughs> ẹ ká mi ẹ ti mọ̀ mí jù ẹ ti mọ̀ mí <laughs> ibi mò ń lọ gángan nu. Eh, ìwọ ni ìwọ ni tèmi <laughs> mọ̀ pé èmi rìn ni ọ́ àmàlà ló jẹ ní àbẹ́bà. ẹ jẹ́ n kọ́kọ́ jẹ́ náà ẹ máa ṣe díẹ̀ bóyá kí n bèrè ẹ̀ bá. kó àlejò mi. <laughs> ṣé èmi gan ò gbọ́ sí gbogbo ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ àmọ́ lẹ́yìn tí mo ti wá gbọ́ sínsìn èmi gan wá bí nǹkan tó rí gan-an tó fi wá ru ọwọ́ nígbà tó ṣe ipò tí nìkan pàtó. Ah. àbí ah. ó pé kí la wà fúnra wa fún ó sì ràn lọ kálàṣẹlà náà odò ń yà wò. Hmm, ṣálàṣẹlà hmm. ó ti níyàwó bẹ́ẹ̀ ni kí fọkàn mi balẹ̀ a ní kẹ́ fọkàn balẹ̀ ó ti níyàwó. ó dà mo dúpẹ́ mo dúpẹ́ o ìtọ́pẹ́ o ó dà o ó dà bọ̀ o ẹ bá ń kí gbogbo ara lé o ó dà ọ̀rọ̀ oúnjẹ kọ́lọ́rọ̀ tó wà lẹ́yìn ṣé ẹ mọ̀ pé àìláṣọ lọ́rùn pàkà ó tàpérò mi ni o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sì ń sọ ìkẹrì ó dàbí ẹbọ kàǹkà tí ń kàkún láyà ni. ọmọ tó yọ sí kí ló ń bọ̀ lókè tílẹ̀ ògbà ojú òsì rírú eléyìí a fi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni èmi ni mo fẹ́ kó ràn lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ah, kàyéfì ńlá lélẹ́yìí kí n falàsílà. bẹ́ẹ̀ni. <sighs> àǹtí yóò lè díẹ̀ àbí ẹ ò pilẹ̀ mọ iye oríṣiríṣi orúkọ tí wọ́n ń pe aláṣẹlà láàrin ìlú wa yìí pàápàá ládùúgbò mi bẹ́ẹ̀ bá ń gbọ́ fóònù ga o tẹ́ńlẹ̀ àná eku léwérò kódà bàbá kan wà ládùúgbò wa tí mo pè ní ọmọ tí gbàgbé ìṣẹ́ àbí kẹ́ máa gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ aláṣẹ làwọn ń pè bẹ́ẹ̀ látàrí ìmukúmu tí mo káàkiri ládùúgbò wa yìí náà. wo wo wo Tóyọ̀sí ọ̀rọ̀ àtijọ́ lélẹ́yìí tó ń sọ ó ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ àwòdì aláṣẹ là á ti gbọ́nra ìṣídàánú nítorí ẹ̀ ni mo ṣe fẹ́ kí ìwọ àti ẹ̀ fẹ́ra gẹ́gẹ́ bíi lọ́kọláya nítorí oore ńlá tó ń bọ̀ wájú ẹ̀ ọ̀rọ̀ yìí tóóró ẹ fún un lásìkò díẹ̀ ni ó gba ẹ̀rù nítorí pé èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì roko tó ṣe ó ṣàgbà àṣekò tóóró ẹ fún un lásìkò díẹ̀ o. ìdílé yóò wá papọ̀ jù báyìí kí mi ò fà láṣẹ là alásìdá tó jẹ́ pé ó ti so àgbàdo mọ́dì tó ti dẹgbẹ́ adìẹ. bí n bá wá fẹ́ ní ìsìn ṣé wọn ò ní í jalábùkù lójú ẹbí lójú ará lójú àwọn èèyàn lójú àwọn aráàlú pàápàá àmọ́ bí n bá fẹ́ ṣé wọn ò ní í dalábùkù lójú àǹtí. 嗯。Ah bẹ́ẹ̀mi ọmọ tó yọ̀ sí àṣàkí ò bá sí ẹ̀ wá lórí ọkọ̀ sí sí ibi ìtàlásì là wà ní bí wọ́n bá tẹ̀ ń pe gbogbo ẹran tó níwò sí ìmọ̀ràn ẹ̀gbẹ́ á ní sí ìmọ̀ràn aláṣẹ là wà ní irọ́ mo rò pé yóò ṣèṣe pín kò ṣèṣe kò lè ṣèṣe rárá rárá ọmọ tó yọ sí ó máa ṣèṣe. Anítòyọ̀sí ṣé o mọ̀ rí pé a lè roko kúnlẹ̀ ká ní kò gbé pàṣẹ àbí ká rí iná ńlẹ̀ ká ní kò tẹ̀sẹ̀ bọ̀ yẹn ni kó lè ṣeé ṣe wo tó o bá fi aláṣẹ là á dàbí gìrókò tó wó sílé agbẹ́dọ̀ ni sórí pé bire ló sí ọ̀rọ̀ yìí wá dàbí adìyẹ tó ń sunkún àìlẹ́yìn àti àjànàkú tó ń sunkún pé tòun pọ̀ lápọ̀jù tá a bá wá kó eyín àjànàkú ká kó sẹ́nu adìyẹ sórí pé gẹ́gẹ́ ò ní ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ò dẹ̀ ní ṣe gẹ́gẹ́ ọmọ tó yọ sí fi aláṣẹ là kó lè ṣàṣelà kó lè níbùjókòó ayọ̀ tójú bá ṣe méjì á ríran kedere. àmọ́ àǹtí àyìnà. Hmm, mi ì fẹ́ kó ṣe àmú kankan àjọrò òun ló padà dìde rò ohun tí mo fẹ́ kó ṣe òun ni mo sọ fún ẹ yẹn. aláṣẹlà àǹtí mi. ṣé èyí yẹ ni àbí ò yẹ ni báyìí. ó yẹ ni. wọ́n ní bí ilé bá san ni bí ò san ni àwọ̀ là á wò. bẹ́ẹ̀. ṣé ìwọ náà wá rí ìyàtọ̀ láàrin àpọ̀n àtẹni tó lóbìnrin lé ní ìsan. ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojoojúmọ́ laṣọ mi mọ́ tónítóní ẹ sì pàtà sí mi lẹ́nu ìwú ẹ sí mi lẹ́nu ọmọ dáadáa ni. ọmọ tó yọ sí mi. o ṣeun ojú pé o kò tọ́jú mi. ìyá ìdúpẹ́ rẹ̀ ni àǹtí ìgbà fún sálé nílé náà ni ìgbà fún gbàdá lẹ́gbà mm. ọmọ kò tí ò bá sì jẹ búrẹ́dì òun náà fẹ́ sùúrù ránṣẹ́ sílé àjọ mm. ń gbádùn ara wa náà. omi <laughs> lè ṣe púpọ̀. ẹ ẹ wò ẹ má wàá já fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ aláṣẹlá n tí mo ṣe ní o torí rẹ̀ yọjú sí mi gan-an wọn ni pé wọ́n ní ọwọ́ tí yóò bá ṣiṣẹ́ kò mọ̀ lẹ́tọ̀ọ́ àti jẹun ìdí rèé tí mo fi fiṣẹ́ lẹ́wẹ́lọ̀ fún ọ o ọlọ́run sì ti á ṣe báyìí nísìn kòkó lọ́ọ́ mọ̀ ta o àtẹ̀kọ́. kòkó mm. èkó. Mm. Ah, ọmọ ṣalára tún ká méjèèjì náà ni owó gọbọ ìmọ̀ ni wọ́n mọ̀mọ́ rí ń bẹ̀. àǹtí mi sì jẹ́ ìbíra mi ṣe yẹ̀yẹ́ ọmọ yìí ò kọ́ṣẹ́ alágbàfọ̀ òun kọ́ aṣọ alẹ́ ẹ̀yọ́ bíi pé bóun ni ó ti sàṣọ nígbà ah, mo kọ́ṣẹ́ à ń ta kòkó à ń tèkú ọ tẹni ń ta kòkó kódà kí wọ́n á mọ̀ tà gan-an ibo ní tìrì owó ti bẹ̀rẹ̀ sẹ̀ àbí ń fa gbàràgbàrà kọ́sẹ́ ni. wo wo wo ọmọdé ní í ṣe ọ sórí tọrọ olówó déhùn kékeré nù èmi ti báwọn èèyàn mi kan sọ̀rọ̀ àwọn èèyàn mi tí wọ́n máa kó kòkòrò òkè òkun àwọn wọn mọ gbogbo fún ọ hmm, ìwọ sì mọ rajà lẹ́ẹ̀dì hàn ah. bí wọ́n bá sì ti ń padà dé tí wọ́n kó ọjà wọn lọ wọ́n tún gbówó mi fún kẹ́rẹ́kẹ́rẹ́ owó pọ̀ sínú gbà mélòó lèèyàn fi dolówó àti àyìnrò owó ṣòwò. àbẹ́rẹ́ ká àpèrí àparò jágo ọ̀gbẹ́ni ládégà ẹ jókòó báyìí ẹ jókòó báyìí. ṣé ẹ bínú pé mo pẹ́ o. Ah, bínú bíi ibú o èmi mọ̀ pọ́ náà fún ọ̀nà ọ̀run ni. ẹ wò àbúrò mi tí mo bá yín sọ̀rọ̀ rẹ̀ hmm. olówó kòkó gidi lòun náà. ìyàwó rẹ̀ náà sì rè. bẹ́ẹ̀ Eh, eh, ẹ kú jókòó. ẹ lẹ. a jẹ́ pé tí iṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ nìyẹn mo ti mú sọ̀wédowó tí a kọ ẹgbẹ̀rún lọ́nà igba náírà sí wa. ẹ jọ orúkọ wo ni kí a kọ sí o. alásìlá ni alásìlá awórìnbí. awórìnbí. tó bá ti di ní ọ̀la ẹlẹ́tọ̀ọ́ láti lọ gba owó yìí torí pé ọ̀la làwa ń lọ ó dẹ̀ máa tó ọ̀sẹ̀ mẹ́ta tàbí oṣù kan tí a máa lò lọ́hùn mo dẹ̀ lérò wípé tí a bá máa fi padà dé a ti bá ọjà wa nílẹ̀. <laughs> kò sí ìyọnu bí wọ́n ti máa gbowó fún mi nù. àmọ́ kí ẹ tó gba owó yìí ẹ máa bá ti ọwọ́ bọ ìwé láti jẹ́rìí wípé ẹ gba iṣẹ́ ní iléeṣẹ́ wa. àwọn àpárọ̀ bí. ẹ̀kọ́ dáadáa ni. Gbà. Bẹ́ẹ̀ni. Tọ́pẹ́, Madamu Tọ́pẹ́ kì í dùn ṣókí báyìí lọ bí omi àwa ti fẹ́ máa lọ ni ẹ tí a bá máa fi dé ní ọ̀sẹ̀ mẹ́ta àbójú kan tí mo sọ mo mọ̀ pé àti bọ ọjà wa ni. Ah, ẹ wà dúpẹ́ lọ́wọ́ mi ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun láyọ̀lẹ́ lọ o ẹ ṣeun láyọ̀lẹ́ bọ̀ o ẹ ṣeun o. mo dúpẹ́ lọ́wọ́ yìí oh, mo wọ̀ sí ẹ̀yìn ayé owó rẹ̀ àti ìyá bá ṣe wọ́n alájọsí kò dúpẹ́ àti bí ẹ ṣe ń. Ah, délẹ̀ délẹ̀ délẹ̀ délẹ̀. Ah, ah. mo sọ yìí ẹlẹ́dà mi mo sọ yìí. bí wọ́n ń sá kẹ̀kẹ́ ogun bí wọ́n ń gabaja ọgbọ́n má ṣe sá bọ́tọ̀ nítorí a láṣẹ ìlà o. àìtètè dáyé ṣe làlàyé ńlẹ̀ fàlàṣe la kò bá ṣàṣekún kó máa lè gbìn dá láṣẹ kó sì bọ́mọdé ṣe lè tètè jí iwájú ló máa bókò kòkò tẹ́ ọ. ti wà nínú ọkọ̀ báwọn mẹ́jọ ti wà nínú ọkọ̀. wà lọ gba sọ̀wédowó. sọ̀wédowó tó o bá ti gbà kẹ́ ẹ fi ra àwọn kẹ́míkà táwọn fi ṣe. àwọn eléyìí ò ti gbẹ ó kù díẹ̀ ó kù díẹ̀ ó bẹ̀ gbẹ bábà. ọmọdé bá máa kẹ́ ń sọ̀rọ̀ òtọ́dọ̀ ní kò kẹ́ tó o. bí wọ́n ogun ni wọ́n ń gàbàjà ọgbọ̀n o má ṣe a láṣẹ ìlà o. òní máa dẹ̀ níyàn ọ̀la máa. jẹ́ àpòmọ́ eré di ọ̀sán ẹni abìnrin kan ìmọ̀ ẹ̀rín rò pàbó tó ń wọlé bọ̀. wọ́n tó yọ̀ sí. njẹ́ o lo dolùsọ àgùntàn tí ń sọ àti wọlé àti jáde àwọn àgùntàn rẹ̀. ẹ eh, rárá kí ẹ ṣe bí mo ṣe gbé kalẹ̀ nù n tí mò ń gbìyànjú àti wí ni pé ẹ̀yin náà ẹ̀ wò. bẹ́ẹ̀ nu e rẹ sáhùn nítorí kò kò bò rẹ bọ̀ kò bọ́ èmi èmi o òun ló bọ igba abẹ́rẹ́ lóòkùn ṣé tí wọ́n bí ó nù. wọ́n tó yọ̀ sí sórí àwọn obìnrin àtàtà tí wọ́n mọ̀ wúlò ọkọ̀ bọ́kọ wọn bá ti ń dé inú wọn mọ̀ sí pé ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ o ọkọ mi o ṣé kò rẹ́ra oúnjẹ rèé o àmọ́ tí ẹ̀kọ́ yìí hùn àbẹ̀ ǹjẹ́ àti ẹ̀rọ oúnjẹ. oúnjẹ wà. kí lẹ ṣe. fùfú láàrọ̀ fún ta ni. Fẹ́mi Alásìlà. bọ́ọ̀sì fún ìyàwó ojú àgbọ̀n ló fẹ́ tó irú ọmọbìnrin yìí ó sì mọ̀ mí dáadáa nǹkan mẹ́ta ni mo lè fi ṣe é níbi sí ayé mi owó ọtí àti oúnjẹ èyí ṣe tó lè gún yán ẹ bó bá tẹ̀ ṣe pé yàn òun náà mú un ṣé ò ti ní mọ̀ tún nìsín ọ̀wọ́ aago wọ̀ ọ̀wọ́ aago tó ń wọlé mu. Ah, kí n bóyá dé. èmi là ń bá wíwò èmi là ń bá sọ̀rọ̀ mu. Ah, ẹjọ́ rẹ kọ́ ẹjọ́ àǹtí mi ni <laughs> imú ti mọ bóbi ìbá ti pẹ́ lé yóò bu alájọ bí ìyẹn di dandan àmọ́ mo fẹ́ kọ́ ọmọ kìnnìkan èmi lọ́kọ́ o mo kì í ṣèyàwó wọ́n mm, mm, mm. sì fọkàn láìpẹ́ láì jìnnà. Eh, o kò tán olùlàjà láàrin mi rẹ fẹ́ẹ́ dé ìyàwó tuntun tí wọ́n fẹ́ fẹ́ ni <laughs> ìyàwó tí ó mọ ohun tó yẹ kí n jẹ láàárọ̀ èyí tó yẹ kí n jẹ lọ́sàn-án tó yẹ kí n jẹ lálẹ́ ọmọ tọ́lọ́run ti fàlùbáríkà sí lára ẹ ò fẹ́ dé kò sì sí tó sì sí kò tán ọ́ aláṣẹ làwọn fẹ́ yàwó mi wọn di méjì lọ́dọ̀ mi <coughs> kò tán wọn di méjì lọ́dọ̀ mi <coughs> wọn fẹ́ lómi kò tán wọn fẹ́ lómi. ọlọ ọsìn kankan. I call you yàwó mi táwa ń sọ ní ìsinmi wa torí ẹwà bínú wa yára ẹ wà ló jẹun ìdàpọ̀ ẹmọ bínú. ọ̀rí okùn àgbà tó yí dáadáa. kí lẹ́ fi yùn sẹ́. kọ́ wa fi fàmí kúrò lórí bẹ́ẹ̀dì kí n lè jẹun ni. wọ́n kì í nìkan ládàáda. sọ́ra rẹ o lọ́ọ́ sí mẹ́dọ̀ kọ́ ọ jáwé àgbéjẹmọ́ sí mẹ́dọ̀. ẹ má bínú ṣé yín àmọ́ pé obìnrin nínú náà àdálẹ̀ ni mo bìnrin lórí dákun. ó yẹ sọ fún ọ ọ̀rọ̀ ọmọbìnrin kan wọn ò fọbalẹ̀ ee eh, ah ìfẹ́yàwó mi wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pé èyí sọ níyàwó kan mo sì mọ̀ ah <laughs> n tí ajuni lọ fi juni lọ wọn fi hàn n fọbalẹ ah, ẹni àpọ́nlé mo bẹ̀ ọ́ wọn lé nǹkan lé wọn pẹ̀lú àbùkù lásán lásán ni ọ́ òun ò fẹ́ lómi ẹni gbà jù ní lọ ó dájú kó lè jù nínú wọn jù ọrùn bọ́ọ̀ bá wà fara rẹ balẹ̀ tọ́ọ̀sì bọ́ọ̀ bá fara rẹ balẹ̀ ah bó bá wọlé tán wọ lọ́mọ fọkọ́mu rẹ̀ lọ́mọ fọpátá rẹ̀ ọ̀sùn mọ̀ gbin bẹ́ẹ̀dì tá a bá ń sùn tó bá wá kán lára ọmọ wà nù yàrá náà bá ṣe fàkàfìkì fàkàfìkì fàkàfìkì lọ́wọ́ wọ kíní kan rádaràdà ọ̀ tí mò ń kankan kéèyàn láyà gidigidi láì kọ́ mọ̀ mọ́ lò kọ́ pápọ̀ kọ́ sọ́dẹ̀ kọ́kọ́ gbé sí lẹ́nu irọ́ ọkọ ọmọ kan sì kúrò nínú yàrá mi kan tilẹ̀kùn mi lẹ́yìn. wọ́n pẹ́ jù o wọ́n pẹ́ jù o. aláṣẹ la kò bá ṣàṣekún. pálapàla ìlú àpàlà àṣà tí ò da, ọ̀rọ̀ tí ò é mọ́ gbọ́ létí alátìlà ìwọ ò fẹ́ yàwó kejì ọ̀ ń jẹ̀ kan lẹ́nu ọ̀tí ìjẹ́kúná ọtún ti ń béèrè òmíì ṣé ìwọ ò mọ̀ pé ẹran dídí a máa há ni lọ́fẹ̀ẹ́. náà ọ̀nà fún tí ò bá gbòòrò lèyí o ọ̀nà fún tèmi gbòòrò o lè jẹran dídí mẹ́jọ lẹ́ẹ̀kan ṣoṣo tí nǹkan kan sì ní ṣẹlẹ̀ ah, owó wà ilé wà ọkọ̀ ń bẹ́ẹ̀ aṣọ tó tú gbangajá ń bẹ lára kí ni ó túkù tí wọ́n fi ń ṣayé obìnrin ni àǹtí mi tẹ èmi ò fẹ́ yàwó mi wọn ò fi ń ṣe oníyàwó kan. dákun ló bá láṣẹ ṣé nítorí pé ọlọ́run ti á kí ọ ní ìsìn ni ló ṣe fẹ́ mọ́ ọ yáyọ ayọ̀ ah omi àbúrò àṣejù ń lè ṣe ṣe tó tẹ́ lọ́wọ́ eyín wọ́n ṣàṣejù o inú ọlọ́run gan ò lè dùn sí. <laughs> àǹtí mi àgbọ̀nrín èsì lẹ sì ń jẹ lọ́bẹ̀ ẹ ṣíà á ah, ó sì mú ṣe rí ọlọ́run tó dá owó mọ́ mi gan-an ah, ó mọ̀ yìí pé owó àtòbìnrin òun ni wọ́n jọ ń rìn ah, bẹ́ẹ̀ ni ọlọ́run tó dá owó mọ́ mi ó ti mọ̀ pé àwọn fẹ́ yàwó mi ṣe ni bí n bá fẹ́ yàwó mi ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀mọ bẹ̀ mí pé láṣẹ làbúrò mi dákun fẹ́ kẹta dákun fẹ́ kẹta èmi ò mọ̀ àwọn asakúngbà náà pé n ò ní fẹ́ ju méjì lọ n ò ní fẹ́ ju méjì lọ ah, mo mọ tí n wí. tó ah. <laughs> o sì mọ̀ pé òòsà jẹ́ pé méjì òbí òde ní. obìnrin tí wọ́n bá fowó tọ́jú obìnrin tí wọ́n bá fowó kẹ́ dáadáa tí ó rí owó dáadáa ní ọkọ ah, kódà kò ní gbọ́kọ̀ òun fẹ́ lórí <laughs> owó owó là ń sọ yìí owó wọn fi ń ṣàyè àǹtí mi ẹ wò ó sẹ́rí tó bá jẹ́ ẹni tó ń bà yín lẹ́rù wípé àgbàná lè wọlú owó tiwa ẹ tún dànù àgbàná tó bá wọlú owó tiwa tó bá wọbẹ̀ yóò jẹ yóò mu yóò sì tún kú síbẹ̀ ọ̀rọ̀ mi dàbí ẹni tí ó pọnmi sínú àmúni tó tún wá ṣẹ́dá alẹ́ ṣẹlẹ́ yìí tó ṣẹ́dá alẹ́ bẹ́ẹ̀ o ìyìn là á sì mú lọ́wọ́ àti ìmùtínú àmú gẹ́gẹ́ ọlọ́run ní ká fẹ́ yàwó mẹ́rin ọlọ́run wí. mẹ́ẹ̀kọ́ mẹ́ẹ̀ni wo aláṣẹlá èmi ò fẹ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń wí lẹ́nu yìí o àmọ́ ó tiẹ̀ dán lójú pé àwàdà ló ń sè. nígbà mo gbọ́ ti yàn tí mi bẹ́ẹ̀ bá gbọ́ tèmi mo gbọ́ ti àmọ́ ẹ̀ gbèrè gbọ́. aláṣẹlà aláṣẹlà. àǹtí mi. mọ sáfù mi bí àlejò wa. <laughs> ọ̀gá iṣẹ́ aya mi ṣeun. ẹ abíyá wọn mọ̀ pé ilé tiwa kọ́kọ́ ó mọ gbóúnjẹ kíyàwó sì jókòó kó nasẹ̀ kó mọ owó tẹlifíṣàn lọ́rọ̀ tíá. bó wà ní ọsibítù tó lọ. wọ́n ní padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ tààrà bọ̀ ní jẹun àwọn dókítà ní padà wá lọ́la. yọ̀ǹda bẹ́ẹ̀ eh, kí wàá ní ọkọ rẹ wí ṣàlàyé bí ti ń ṣe ọ̀fọ̀. gbà eh, mo ẹ̀ tó olówó orí mi o báyìí báyìí ká tí ó dà tí ṣe nǹkan kí ni kí wá inú mi lọ́ọ́ fi gbé ni àbí kí ni rí kó bó ti ṣe wájú mi eh, ah, do níbàrún hmm, ó ti tèmi ni o ṣàmọ wò ìwọ pa tiẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan èmi mọ̀ wípé iná ilé ń lọ́mọ ẹranko rẹ̀ ó yà gbẹ̀yìn ìkà ń ṣarán lásán ni péré tí ọ̀fẹ́ yàwó lé ọ̀ sí èmi mo wí bẹ́ẹ̀ ìyàwó o, ní òtí kò kò sí ní tó jọ. wo kékeré tí mo lọ bá fà lọ́fíìsì rẹ̀ njọba tún gbọ́ ọ̀rọ̀ pé n ó fẹ́ yàwó kejì lẹ́nu rẹ̀ n ó bá fà tí ó mọ̀ wípé ẹran tá a fà tó yí tí ò jábàá iná ń pè ná mọ́. <laughs> ẹ̀yin àǹtí ẹ dákun àmọ́ gbogbo bàtẹ́ bá fà ẹ mọ̀ jù já. <laughs> okùn ọmọ ìyá ni kò tiẹ̀ lè já. bí mo bá ti rí ọkọ mi mọ̀ ọ́ balẹ̀ ni torí mo mọ̀ kí mo lálàfẹ́yìntì tó dáa inú mi mọ̀ ń dùn bí n bá wo tara sí là àmọ́ bí n bá ti ń fẹ́ yín mo ti ń fọkọ mi náà. ó ti tán ọ̀rọ̀ ti bù ṣe kò sí ní tó jọ ìyàwó ìyàwó. <laughs> ẹ wá ẹ dá àwọn ẹdẹ mi lóhùn mo ti fẹ́ máa lọ àbí nígbà tá a bá ṣiṣẹ́ kan tẹ́ ẹ̀ fún yẹn lówó nígbà lè ra fẹ́ ṣe mi. ẹ ní sùúrù mo ti pe dàrẹ́tọ̀ wọn máa tó jáde ní ìsìn wọn á fún yín lówó yín wọn á da yín lówó ẹjọ́ ní sùúrù. dàrẹ́tọ̀ dàrẹ́tọ̀ dàrẹ́tọ̀ dàrẹ́tọ̀ ò ní jáde kan. kí ló dé kí ló dé. àṣekún eh? eh? eh, ẹ dákun ẹ má sọ pé ẹ ń tó ni àyín níbọ̀ yìí. àwọn ọlọ́run jogún bí fún kódà gan kì í ṣe léyìn nìkan bíi mẹ́sàn-án mẹ́wàá rẹ̀ ń bẹ́ gbòòrò kákàkiri. àṣekún aláṣẹ lọrẹ mi. àṣekún rẹ. ìwọ ló ní bí. Àmọ́ kò mọ mi bíi Italika, ó kò mọ mi bíi Italika, faṣọ mi lẹ̀, àbọ̀ tí mo ń ṣe iye ò fẹ́. Ah, kí ló wá ṣe yàyí? Irọ́ eh, àwọn aláwa já kòkó fún yìí, eh, èmi ló alábàárù ní ni. ní gárẹ́jì Ojútóyè dákun gbẹnu rẹ sọ̀hún ṣé ń wá jẹ́ nǹkan wúrí ìwọ lólórí alábàáwù ní Ojútóyè àṣekún ah, ah, ah, ìyá yín rè o irọ́ ìyá wa rè ìyá yín ni. àmọ́ mi irọ́ ẹ má jẹ dìde bẹ́ẹ̀ bá ti rí ja lọ́dọ̀ ọmọ tí o tó yẹ ìyá yẹn lè yẹ ẹ wo mo ní ìfi tó yín létí ni o àbúrò yín tún ti gbèsè rẹ̀ dé o ṣe é mọ̀ pé kí ìwọlé dì sí oúnjẹ tí mo ṣe kalẹ̀ òun ló ti wà mí ìsìn eyín ti tutù bí mú ajá. kí n lọ sùn ṣe é mọ̀ pé torí tí gbogbo ohun ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé sùúrù mi ò tó bá wọn ìgbádùn tó bá wọn ṣe é mọ̀. alẹ́fẹ́ oní alẹ́fẹ́ pé omi pọ̀ lámù ah, lọ́hùn tómi pọ̀ lámù táwọn èèyàn àwọn tí ń kó náà gí tí wọn kó ń di àrò tí wọ́n ké tí wọ́n yọjú tí wọ́n fi gidi tí wọ́n yọjú tí wọ́n fi gidi bọ̀ ah ewu túmọ̀ jẹ́ pé àwọn omidan òpèké wọn á pọ̀ lọ bìbà àwọn bọ̀bọ̀ ọ̀pá ká làwọn náà wá sí tá àti wọn fìyà jẹ ìkòkò ìpàpà ìrẹ́kùn ara rẹ̀ bẹ̀ ayé rẹ̀ mi ti bàjẹ́. sórí àwa igan wọn ń pè ní ẹmu ọ̀tán bàbá ọ̀lọ́ sórí bí àwọn ọ̀gbẹ́ náà ń wẹ̀ yìí yóò bá tán nínú ẹ̀rọ amómitutù wọn àwọ̀ ẹ̀ nídìí tàyẹ̀ lówó ti yà á àbí tàyẹ̀ lówó. bí mi ò jẹ́ lówó mọ̀ yá àdánwò tí ò ń jẹ́ mo ti mọ́ kọ́ lọ́wọ́ mọ́ tuntun ó dà lọ. ẹ ọgbọ ẹbẹrẹ sọ̀rọ̀ mi òbẹ kọ máa dà ayé èyí màmá yìí lọgbà ìrọ̀lẹ́ dá kò sí máa bẹ̀rẹ̀ ewu kò sí máa bẹ̀rẹ̀ ìgbà lóye mi láyé ìlànà rárá bá ilé ayé mo kà sí ẹni yours. Ǹjẹ́? Níbo lẹ wọlé? Dákun, níbo ni yàrá àgbàlejò wa di yàrá wọn? Bíbí wo náà mo dúró de tí mo fi gbàgbé sùn lọ yára. Náà là ń dúró de tó fi gbàgbé sùn lọ. Ṣé o ti sóúnjẹ mi? Iná nù lórí tábìlì. Mọ́tòyọ̀sí ah! <laughs> àtijọ́ tí mo ti fẹ́ wọlé èmi nìkan lọ sí nǹkan wúrí ah! oṣù oúnjẹ àárọ̀ lẹ̀ fún mi ah! <laughs> yóò dà fún ọ Mọ́tòyọ̀sí mi mọ ọ̀pọ̀ wúlò tó bá hàn. láàárọ̀. ní èwù ọbẹ̀ tútù. ṣé èmi ló fi lè lẹ̀ kí mo ṣe fún ẹ nínú ẹsẹ̀ wo mo ṣẹ̀ ọ́ tó fi fẹ́ fún mi níyẹn òun jẹ. ìwọ náà mo sì kalẹ̀ fún lálẹ́ àná nígbà òsì wálé ó sì sun orí tábìlì ẹbí ìwọ náà ló jí mi hàn ní ìsìn kí fi ṣèyàn n ò gbọ́wọ́ rẹ débẹ̀ wọ fúnra rẹ tó pé kí ni mo sì níyàn ni o sì níyàn èwo ni bó o sì pé à dákun aya mi ò bá tó ń o ń jẹun o nígbà tó o sì lọbẹ̀ fúnra rẹ tó ti lọ náà nù. ọ̀rọ̀ rẹ àti pé kò sí ní tó burú Hmm. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni wọ́n tó yọ̀ sí ìdá rẹ̀ ti wá ń pera rẹ̀ lẹ́rú akèrègbè rẹ̀ ti júwe ibi táwọn ń bọ̀ ó ti júwe rẹ̀ <laughs> mo ṣe bó yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah! wọ́n tó yọ̀ sí ó wá ń sọ fún mi pé bàbá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ní òun lélẹ̀ àbí gbádùn mi tó nípadàbọ̀ ọ gbádùn mi ọ gbádùn mi nípadàbọ̀ wá bá ọ pẹ̀lú ọwọ́ líle ní bàbá bẹ́ẹ̀ mo sọ fún ọ. èdè nìyẹn ké ìlú èmi jẹ ọgbẹ fáwọn bàbá là bàbá ẹ wọn mọ jẹ wọn ní ìkọlá. ẹ dákun ọwọ́ agbára ò ní ìwà padà mọ wá bàbá mi ìpadà bọ́ èsì àléfòrò kọ̀ọ̀kan mú mi ìpadà bọ́ pẹ̀lú ọwọ́ agbára ni o ìjà ni ayé àtijọ́ ni gbogbo èèyàn kò sí tó fi mi ṣe. Ah, mo gbọ́ nǹkan wí èmi ni ilé fùrù kankan èmi ni ilé fùrù kankan èyí tó ṣe ń da ọ̀dà ọ̀fàlà ni láàrin èmi rẹ̀ ọ̀fàlà ni ó dà ọ́ sì dànù mi mọ́tò yà sí mọ́tò yà sí ọgbà mi. irú wá ní ìjà ní. má bàa lè jẹ mo rí ìpè wọn ti sè. kí wọ́n ní ìjà ní ìsín ìbàjẹ́ àbí kí kí ni kí kí kí mo sọ ní ìsín ìjà ní. aláṣẹlà aláṣẹlà aláṣẹlà ẹ̀mélòó mo pè ọ́. ẹ̀mẹ́ta ni àǹtí mi. kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ ni ńlé wa àdáni wa àìṣe ìdà ìdà ni máa ń lójú méjì ojú kan ṣoṣo báyìí ńlá dání ó lè fẹ́ èèwọ̀ ni. èèwọ̀ ni kí ni iṣẹ́ mo bá a múlẹ̀ ni àbóhùn ló fún mi lówó tí mo ná sóhun jọmọ ọba ni ẹ wo <laughs> ìyàwó yìí rè Fadéṣayọ̀ Fadéṣayọ̀ adé àga ọmọ yunifásitì <laughs> ó kàwé ó yanrantí yàtọ̀ sáwọn búrúdù tá a gbé sílé tó tó tọkọ wálé lásán lásán. àní ò lè ṣeé ṣe hmm, eh, eh, kọ́ lè ṣeé ṣe. àǹtí mi. aláṣẹlá hmm. bọ́dẹ̀ mi o. oko aṣálẹ̀ ń lò fúrúgbìn sí kò lè méso rere jáde. àǹtí mi wọ́n la ìfi yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ sọ nísinsìnyí nísìn. ọ bàjá. wọ́n la ìfi yín. bàjá kódà kó o bò mí wọ́n lẹ̀ kó o nà mí ó tẹ́ ń lọ́rùn n mo mọ̀ ní wípé o ò lè fẹ́. ṣẹlẹ̀ náà. kí ni àṣẹlẹ̀ tó tọkọ rẹ lọ náà ni ẹ̀yin fadé ṣe kí náà pè wọ délẹ orí mi kí ẹ rí ọjà rẹ. ẹsẹ ń ṣe tí mo fẹ́ ni ẹsẹ ṣe tí mo fẹ́ ni. máa wọlé lọ. ṣe tí mo rò ní ìṣẹ̀lẹ̀. àṣẹlà ṣé ìsìnkú o ti mú lérí se ṣe báyìí. àlá tí ò lè ṣe láíláí ni o ṣé ọlọ́mọkùnrin o tó ń wò ó kò lè fi ọ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fi ọ ni níwọ̀nba àgbà tí mo bá sì ń bẹ lórí èpè tí mo èkú kò gbọ́dọ̀ fi ọ. adájọ́ máa ń tà sí àsọ̀rọ̀ mọ́ yẹ bí wọ́n bá sọ mú wọn wá kí àsọ̀rọ̀ ah, ṣẹlẹ̀ wàrà àwa yìí sọ̀rọ̀ kí wọ́n kó dànù mm, mm, mm. ìyàwó kejì la ti mú wọlé wọn ń lọ ṣàlàyé bí ó ti mọ tọ́jú mi oúnjẹ tí ń jẹ láàárọ̀ tí ń jẹ lọ́sàn-án tí ń jẹ lálẹ́. ó <laughs> rí alábòyún tó wọlé bá wa ní. mo rí ma. <laughs> ìyàwó rẹ nu èmi mo sì fẹ́ fún ah, ah. nígbà tí ojú ń pọ́n igun aláṣẹlà àwòdì èmi kìíní ìbára tó túmọ̀ sí pé n tí n bá fẹ́ n ló gbọ́dọ̀ bá mi fẹ́ fàbúrò mi lọ́rùn lẹ́wọ̀. mo ti gbọ́ mọ́ kò ní ọfẹ́ o wá wo n ò ṣẹ̀rù bọ́ ìwọ béèrè gbogbo ohun tó bá fẹ́ lọ́wọ́ mi mo ṣetán àti fún un. àṣìlá bóòlù sí àṣìbá ẹ fún mi ládùúgbò gbogbo bí mo ṣe bá ọ jìyà ládùúrà àforítì mi ìwọ ọmọkùnrin ìyá mọ̀ jẹ mí. ìyàwó tí jẹ atẹ́gùn rẹ̀ sì fẹ́ sí ẹ ni. àṣìlá. Ah, ọ̀dọ̀ ọkọ mi tí fíríìtọ́sì yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ mi ah, àṣírí èèyàn báyìí ni mo máa gbére látijọ́ yìí. ó ti dà já ti bí ìbẹ̀rẹ̀. góòlù góòlù rẹ̀ gbogbo rẹ̀ pátá ìwọ lọ ní. bẹ́ẹ̀ ni mo fún ọ tinútinú ni o àmọ́ fàbúrò mi lẹ́wọ̀ kò ní ọ̀fẹ́ o kò ní ọ̀fẹ́ o kí tiẹ̀ náà mọ́ bàa bàjẹ́ ọgbọ́n. Fadétayọ̀. Fadétayọ̀. Fadétayọ̀. Lẹ́lẹ́yà. Kí ló mú wa? Ayé ò jẹ́ mi o. Ọlọ́run mọ̀ níjó rọ́rọ̀ ẹ̀ kún. Kéènì wo ìwọ lọ lọkọ rẹ. Hmm, ṣé lóòótọ́? Ebí mo ti ṣèlérí fún ọ. Mo ti fi góòlù, owó, àtọ̀rọ̀ àgbà. Mo ti fi léwèrè dànù ọmọ ṣe yọ̀tọ̀ mi tí ẹ ní olóńdó lòun agbọ̀n sàlẹ̀ lónìí ọ̀rùn ọ̀rùn. ọkàn ẹ balẹ̀ ọba ti ń rí mi. èmi ò mọ̀ sunkún wọn náà mo tún fàṣẹ jùbọ́ mo fàṣẹ jùbọ́ mo fàṣẹ jùbọ́. ọkọ mi. èrò ọjà